Dialogue for fluency. Ago. Ago yao. Kí ni yìí? Àkótí ni. Àkótí kí Dialogue again for fluency. Ago. Ago yao. kí ni yìí àpótí ni àpótí kí